ọba sùpánù tààlà ọmọsá ṣe àlékún àforíjì fún wa àtọ̀rọ̀ àbúrò ti ọlọ́ èyí tí máa fi tó ti àwọn kọ́kọ́ ṣàdúgbò rẹ̀ fún wa nínú àwọn iṣẹ́ ìsìn wa. Èmi tí a bá àlàyé àwọn káàdì nídìí ẹjọ́. ومأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا wọ́n tún wọ́n sọ báyìí pé rọ́bànà. rọ́bànà wà á dínà wà á sànà àyà òṣèré. ọpọlọ wọn ọba mọ́ra wọn nígbà táwọn ọlọ́ba mi kọkọjọ ọlọ́wọ́n ọba wa. ọba wa ọba tiwa akíọ́ wà á. wa fún wa máa wà àlìkánà máa nà sàríyà wà fún wa. nǹkan tí ọlọ́wọ́n ọba tó sàdéhùn rẹ̀ fún wa òun náà lẹ̀sán bàǹtàbàǹtà ọlọ́fun wa lẹ́sẹ̀ náà kó lọ́lọ́run ti wá sàdéhùn fún wa wọ́n wá yín pé wà على رسل ربنا وآتنا ما وعدتنا على رسلك nítorí ọba ṣàbẹ̀wò rẹ̀ fún wa lápẹ̀lẹ́ ahá àwọn ànábì rẹ̀ wọ́n pa ahẹ́rẹ́ nínú gbólóhùn ọba rẹ̀ lórí àwọn ànábì rẹ̀. nípa pé ẹni tó bá ṣe báyìí yóò bá yọ ọ́ tẹ̀sí ẹ̀ ẹni tó bá ṣe báyìí àwọn ọlọ́run ó ṣe báyìí fún un ìtàwọn àmẹ́bí rẹ sọ gẹ́gẹ́ bí àdéhùn rẹ ọlọ́run ọba púpọ̀ àwọn sábà gba tiẹ̀ ìrẹ ọlọ́run ọba ṣùgbọ́n láti ṣe báyìí fún wọn àdéhùn náà àmì lọ́dọ̀ rẹ gbogbo wa. wàá bí o náà yọ wọ́n àwọn tí ń bẹ láwọn ọba yìí kìí ṣe pé wọn ọmọ kọ́lọ́ wọn bó fa wọn ní nǹkan wọn má mọ̀ dájú rẹ̀ àwọn àfáà ní wọ́n tó ń bẹ láwọn ọba kí wọ́n lè bá àgbàládà àdúrà ni wọ́n tuntun fi tún ọlọ́wọ́n bá bẹ̀ pé ilé ọlọ́wọ́n ọba àníṣẹ́ fún wa ní ìtọ́ ṣàdéhùn rẹ̀ wọ́n mọ̀ kọ́lọ́wọ́n ọba yóò pa wọn. ọlọ́wọ́n mi jàmbá ọlọ́run níbi ìjàmbá torí pé ọlọ́run ọba ọ̀lẹ́sọ̀lá òbíbọ̀lá mi lórí àdé mi sábàkù ti sáwọ̀ ẹ̀rú mi ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ wọ́n wà ọlọ́run pa wọn àmọ́ wọ́n bẹ ọlọ́run ọba wọ́n mọ̀ ní àwọn tó ń fi eléyìí nájú pẹ̀lú ọlọ́run ọba ni torí pé wọ́n mọ̀ pé àdùn àwọn mọ̀kòlè ìbàdàn àwọn mọ̀ pé àdúrà kẹta ká máa bẹ lọ́wọ́ ká máa rawọ́ lẹ́sìn sọ́lọ́wọ́ ọba àfa ìgbà òun gẹ́gẹ́ ní ẹ̀sìn òun gẹ́gẹ́ ní kíni òun lẹ́sìn ẹ̀gbọ́n mi wá pé àtúntò àwọn wà ní ìbàdàn àdúrà tẹ̀rí yẹn òun gẹ́gẹ́ lẹ́sìn wọ́n á rí i pé kátó ọlọ́wọ́ ọba kátó fi sẹ̀sìn fọlọ́wọ́ ọba náà òun ni wọ́n ti tọrọ bẹ́ẹ̀ òfin ọlọ́run ìyàdéhùn tó ṣe fún wa fún wa ìmọ̀ ma ìsíkà rẹ̀ ó kùn wọ́n ti màpọ́ lọ́wọ́ ó sì ká àmọ́ wọ́n ń pelé yìí nẹ́jú pẹ̀lú ọlọ́run ọba. wàhálà tó gbéra ọmọ ìyá. nínú àgọ́ àwọn ẹni rí tí wọ́n tún gbé lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tí ń ronú pa ọlọ́run àwọn tí wọ́n gbọ́ àtẹ́bì tí wọ́n jẹ́ nínú ọ̀rọ̀ ọmọ tó gbé wọlé náà mọ yẹyẹ wa mọ sọ wa dẹni yẹyẹ yẹ o malikiya lọdí ọdún ìdàkìya torí pé tí yẹyẹ ma tí àbùkù ma ń dópin àbùkù ma ń lágbára tí ìdójútì tí ma ń kọjá ìdójútì lọdí ọdún àwọn rẹ láyé o kò sí tọ́lọ́wọ̀n ò lè ṣe. ó lè yẹ̀yẹ́ àwọn ẹni rẹ̀ láyé kó lójú tì wọ́n ní tí wọ́n lérò àmọ́jọ́ tó burú jù téèyàn ọ̀gbọ́dọ̀ tọrọ kọ́rọ̀ yẹ̀yẹ́ ẹjọ́ náà owó lọ́jọ́ fẹ́ ọlọ́dún náà kẹ́ àná ìyẹ́ táyé ó ní ibi lọ́mọ báwọn àgbà ń fẹsẹ̀ yẹ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n tí wọ́n tí wọ́n yín mú lé ọ lẹ́yìn yọ̀ọ̀kan yọ̀ọ̀kan gbọ́dọ̀ wọn gbọ́ tí ọgbà ẹ lọ́wọ́ wọn látara pé ọ padà wá dẹ́ lọ́lá ọ padà wá sí nǹkan fún ọ yóò sì padà gbọ́ lọ́wọ́ wọn níbi pé káwọn ó kú àbí kí wọn ó kú lórí láàyè ìyẹn yẹn tó fi àdúgbò tó àmọ́ ẹ̀yẹ tí ó lè a ní ẹ̀yẹ ẹjọ́ àti tọ́lọ̀ bá fi gbogbo ayé ọmọ ti làwọn olókùn jẹ́ fún àwọn wọn ni pé يوم القيامة ولا تخزنا يوم القيامة ayé yìí àwọn òrìṣì tẹtẹtẹrẹ bàbá gbàgbé jì láyé ìtumọ̀ ọ̀rọ̀ wọn nù ìtọ́ bàbàrà lérí ẹ̀mí wọn tó ń lọ tó ń lọ tí ń pọ̀ lórí ọkàn gbá ẹ̀yà wọn òun ni bóòlù ìdójútì òsì ní jẹ́ tí wọ́n tó gbé làkìá síbi wọn náà ṣe ń rò síbi wọn náà ṣe ń rò ṣebí gbogbo ti yín kọ́ ayé yóò ṣàtìgbà náà ni bàbá ṣe ṣe náà láti ṣe káwọn náà sáà nà láyé ẹ àwọn ẹgbẹ́ wa ń kọ́ ní wọ́n ra lẹ̀ káwọn náà bá wọn là ìtọ́jọ́ nínú kálukú yóò ronú pa àkẹ́yàmà ẹ̀rù táwọn ẹni lè ṣe ti wọn àdìkẹ́yàmà yẹn ló jogún lọ́jọ́ wọn lógún àwọn èèyàn máa wá sáré káwọn ọmọ tẹ̀ láyé wọ́n sì máa tẹ́ wọ́n máa sáré kọ́mọ tẹ̀ láyé wọ́n sì tẹ̀lé tí ó tẹ̀wájú ọlọ́run tó lè àkẹ́yàmà torí wọn bẹ wọn bẹ kí ẹsẹ̀ ìtayọ wa kọlọmọsà sọ wa bíbẹ ló fi jẹ́ pàwọn èèyàn wọn ò ní kò lá láti fi ẹ̀sìn ọlọ́run ọba ṣe ìrẹ́ láyé nítorí kí wọ́n má bàa gba ìlú sí ayé àwọn ènìyàn náà wọ̀ ní rẹ̀ ló fi jẹ́ sílé ìmọ̀ràn mi fún wa pé gbogbo wa fún wa tá a bá jí tá a sùn tá a jí ká máa rò ó pé kò lọ́wọ́ sí ní tóbi tí wàá jọ gbọdọ̀ kíá náà ìdójútó ayé fi ń tọ́mọ o bí wo òkú ìwọ táǹkì ṣe yẹ̀yẹ́ àwọn tí ń bí ẹsẹ̀ yóò ṣe kẹ́ni wọ́n kú lọ ló jẹ́ pé iṣẹ́ tá a máa ṣe tí òfin ní sọwádẹ́ni ìdójútì nígbà òfin àti ìyá máa lọ́yẹ̀ káfíńfẹ́ lọ́wọ́ ká máa sọ dáadáa ká máa ṣe dáadáa ká máa wo dáadáa ká máa wo dáadáa ká máa rìn lọ́bi tó dáa ká máa gbọ́rọ̀ sọ́nà wọn ọba àtàlẹ́bì rẹ̀ lẹ́nu òun ló fi jẹ́ ju tí èyí ọ̀gbìn àti àmọ̀ wa àmọ́ wọn tó ti rí kọ́kọ́ ọ̀gá wọn ni wọ́n ẹ̀ sọ sí ẹ̀ sọ sí ẹ̀ àjọ máa lọ ayé yìí àjọ máa lu ayé yìí bá tó bá tó bá gbà láàfin ra wọn tó bá tó bá gbà láàfin gbogbo wa lájọ lájọ lájọ gbádùn láyé ẹ pọpọlọpọ yìí ṣe máa ń wí nù wọlé àtó fúnà yàwó malikẹ àmà. àwọn ẹni ọlọ́run wa tẹ̀síwájú pé ìnìyàn kàrà tó kọlẹ̀ kọlẹ̀. ìnìyàn kàrà tó kọlẹ̀ kọlẹ̀ àmà. akutuma pé ìyá ọlọ́run ọba tẹ́lẹ̀ èyí yá pa ọba tí èyí apá àdéhùn ni ọ́ ṣe ẹni tó màmá dájú kọ́lọ́ wọn ó sì kẹrẹ bá wọn torí báwọn náà wọ́n tó wá ń wí nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí pé ìnàkàlà tó kòlèkòlè ní àná. ìnàkàlà tó kòlèkòlè ní àná. wọ́n lọ́wọ́ bọ́ bá ṣàdéhùn pé báyìí ló sì ní ìsọkú òsè bẹ́ẹ̀ ọlọ́run ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn ló ah, àwọn èèyàn dá wọ́n dá wọn ọ̀dà sáwà yìí áá èèyàn àtìdí yẹn yẹn òun náà ní ọ̀sán pàdé kú lónìí tó bá túbọ̀ láyé òní kò ṣe kú ògún mọ́ ọlọ́run bò rí bẹ́ẹ̀ yóò ti fi ọlọ́run ìbàdàn lórí méjèèjì mọ́ wọ́ọ̀rì ẹ̀ṣẹ̀ ìgbọ́n ẹ̀ ló wọ́ọ̀rì ló wọ́ọ̀rì ìgbọ́n tí bàbá rẹ̀ ọ̀sán náà ló wọ́ọ̀rì ọwọ́ wọ́ọ̀rì tó bá yá báyìí tó ti bá kó pé yọba tó tẹ́lẹ̀ yọba yìí lọ lápò dáná nítorí sọ yóò tó lè lu ẹ̀rọ ọmọ nìyẹn ní máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run èsì bá wọn. ìnàkàlà tó ń lè ìrìn àná. ìyá ọlọ́run ọba wa ọba tí máa ń sàdéhùn tí èèyàn gba àdéhùn ni ọ́ ẹ àkàlàfà wà àlùmíhà ìmáà àlùwà ìmáà àlùwà àlùwà àlùwà àlùwà àlùwà àlùwà àlùwà àlùwà ó ròyìn àwọn mọ̀nàfìkì nínú àwọn ìròyìn ìyẹn pé ànífàkò ìyàní ànífàkò amẹ̀lì nífàkò ti sẹ́ ní ara rẹ̀ ní anẹ́bíkà sí pé tí ẹ bá sàdéhùn ó sì ní wọ́n yàgbá rẹ̀ wàyíra wàhádá àkàlàkà àkàlà àsìwọ̀n náà mẹ́rin wọn kúrò ọ̀nà máa ń jà káàdé ọmọ wọlé ọmọ wọlé wọ́n lọ́la ṣáàlà wọ́n lọ́la ṣáàlà wọ́n àgbà wọ́n lọ́la ṣáàlà máa fún yín kí ní tó bá sùkò láàrin kò ní fún yín sẹ́ni kó jà káàdé àmọ́ wọn bá ti wù sí bẹ́ẹ̀ ọba tí ó kì í jà káàdé òun lọ́wọ́ àtẹ̀síwájú ṣàdúrà tí wọ́n bí àwọ ọlọ́run ọba tán àwọ ọlọ́run ọba ìtajà abádáwò ọba wọn tí wọ́n ń pàpè mọ́ra rẹ̀ ọba wọn ìwà gbàdúrà wọn ọgbà ọgbà tí wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ kí lọ́lọ́run wá fi ń dá ọ lóhùn pé á ní. á ní la òde ọ̀hún la mi mi kún. ọlọ́run lè lọ́lọ́run tẹ̀lé la òde ọ̀hún mi rárá rè àmàlà iṣẹ́ olùṣiṣẹ́ kan ìní ọlọ́run ọba mi ò ní ní nílá láre gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ní ń kún nínú ẹ̀yìn ẹni ọlọ́run ọba yìí èmi ọlọ́run ọba ti gbé ní èyí lásìrè láàyè. tó túmọ̀ sí pé tí mo náà fìdí bá ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ lè lè ó lè lọ sí i. torí kí mo náà fìdí náà ní bẹ́ẹ̀ kí mo náà fìdí bá wà lóhùn kí lòun gbà wọ́n sọ́lọ́ wọn àgbà iṣẹ́ burúkú ló ṣe torí pé sẹ́kùn nígbàgbọ́ sí ní ṣe. àbí gbogbo ilé ẹgbọ́n náà wọ́n èmi ọlọ́wọ́ ọba ẹni tó bá ṣẹ́ nínú omi tó ṣe bó ṣe yẹ kó ṣe é kò sàbí ṣùgbọ́n èmi ọlọ́wọ́ ọba ò ní ra aláre ọlọ́ọ̀dì yẹn pẹ̀lú nǹkan nínú ẹ̀jẹ̀ ọlọ́wọ́ ọba nǹkan nínú ẹ̀jẹ̀ tó tọ̀rọ̀ ànábì náà tó ní sọ́nà gbogbo ilẹ̀ bá ṣe ọlọ́ọ̀dì ní aláre ó túmọ̀ sí pé iṣẹ́ yẹn ni àbótóbi ọlọ́wọ́ ọba ní àdúgbò àní sàlàyé gbogbo sẹ́ńtìkàlù púpà sí kó ṣètè òkọ́nà kọ̀ní inú wọn wọ́kẹ̀mí o èyí tó tóbi nínú sẹ́ni àbí tó kéré nù rẹ̀ ọlọ́run ló ń ṣetán láti sàn yẹ sàn rẹ̀ ìtumọ̀ pé kò ní ara rẹ̀ kò ní ara rẹ̀ yóò kú kálukú ní ẹ̀sán sẹ́dúrósì tọ́ ọlọ́run kékeré ní dákàrí wà. ní dákàrí àrò ńlá ọkùnrin yín ló ṣiṣẹ́ ni àbóbìnrin ọmọdé ni àbágbà káwá ní àwọn obìnrin lẹ́yìn òun ló ṣiṣẹ́ torí ẹ̀ ọlọ́run ní fún lẹ́sàn-án ọlọ́run ní ìrèsì lè wá kálukọ́ gbà tó bá ṣe bí déédé àwọn ọlọ́run bá ṣe rí àdéhùn pé eléyìí jẹ́ obìnrin ẹ̀yàwó obìnrin wọn ò lágbára tọkùnrin egun méje lóbìnrin ní egun mẹ́sàn-án ní ọkùnrin ní bí ìbá ṣe máa ń sọ wáá ní obìnrin o ẹ̀sán tiẹ̀ lóní bí ó ṣe mọ̀ láà etí kálukú bá ṣe nínú ẹ̀mí tẹ ẹ̀kọ́ lọ́mọ ọba gbọ́ èmi ọlọ́mọ bá rẹ̀ láti fún un án báwo ni o bá. nítorí pé akákan yín látara akákan yín ni ìyẹn ni pé ọkùnrin yín obìnrin yín iṣẹ́ tẹ́ ẹ bá ṣe àwọn ọlọ́wọ́n ọba rẹ́dì láti fún yín apákan yín wá látara apákan náà ni obìnrin jáde látara ọkùnrin ọkùnrin náà jáde látara obìnrin arúgbìnrin ni arákùnrin rí kálukú wá wá tí kálukú bá ti ń sẹ́yìn náà láàmú ọkùnrin lẹ́sìn tó bá ṣe á lẹ́sìn tó bá ṣe yìí ọlọ́wọ́ àtẹ̀síwájú. àlẹ́lẹ́ náà jáwó wa ó péjú mi ní ààrẹ. ọlọ́wọ́ bẹ́ẹ̀ dá yẹn ọbẹ̀ dá sàlẹ́sà àwọn ẹ̀ka tó ṣe kí iṣẹ́ wọn gba mi. hijira sójú ọ̀nà ọlọ́run tí wọ́n fi lé wọ́n lẹ̀ tí wọ́n fọ̀nà wọ́n lẹ̀ tí wọ́n fi fámìlì wọ́n lẹ̀ wọ́n ó forí ju ètì ààrẹ àtẹ̀wé àyàwó àwọn ọkùnrin ju àwọn tí wọ́n lé wọn kúrò níbi dúkìá wọ́n lé wọn kúrò níbi tí wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n nífẹ̀ẹ́ sí wọn ọ̀fẹ́ jáde kó bẹ́ẹ̀ àwọn èèyàn lé wọn pé ẹ̀ jáde níṣẹ́ àwọn tí wọ́n fi bámẹ́lì wọn lẹ̀ wọ́n fi ya wọn lẹ̀ wọ́n fi bàbá wọn lẹ̀ tí wọ́n fẹ́ fi wọn lẹ̀ lásìkò tí wọn ò lérò wọn lé wọn kúrò nínú rẹ̀ wọ́n ní ẹ̀dá àtijọ́ tí wọ́n náà fẹ́ kó lu lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ tó jẹ́ pé níṣẹ́ lọ́kọ́ àṣẹlẹ̀ kọ́ yìí so òbí ti bá wa òbí ti bá kó lu rẹ̀ tí wọ́n rọ́ ju ọgbà kámú ni tí wọ́n yọ̀ ọ̀tọ́ bí sẹ́kọ̀ọ́ yìí ìwọ tí wọn òbí sẹ́kọ̀ọ́ yìí lọ́dún fẹ́ jáde tó ti fi sẹ́ lọ́fẹ́ wá sí i ọkàn lọ́dún náà ni ọba àwọn fámìlì rẹ̀ ọba àwọn ọmọ rẹ̀ òbílẹ̀ ilẹ̀ ọba àdúgbò ilẹ̀ gbogbo tó nífẹ̀ẹ́ sínú ilẹ̀ yẹn ọlọ́wọ́ làwọn tí wọ́n ṣe kíra torí ti ọlọ́wọ́ ọba àwọn tí wọ́n lé tí wọ́n lé gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ pé ẹ jáde níṣẹ́ ẹ kú òun lé yín ẹ fi gbogbo sẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sílẹ̀ ẹ fi lẹ̀ ọlọ́run kí tòun ti fi wọ́n jàǹbá wọn lé wọn kó ní dúkìá wọn wọ́n fi wọ́n lé wọn kó ní owó wọn tòun ti bẹ́ẹ̀ wọ́n mú yóò fi sẹ́mi. wà á lọ bí tàbí. wọ́n tún ṣe wọ́n ní sùn alúgbọ́nà ìní ọlọ́run yẹn àlàáfà sùpàníjẹ́bẹ̀ wà á lọ bí sẹ́mi. nítorí ìní ọlọ́run ìgbà míì wọ́n máa gbẹ́lòmíì ní kò lórí kì í nítorí tọ́lọ́ àyànjú rẹ̀ ni àyè dúró rẹ̀ ẹni bí àwọn aṣọ wá sí kì í ṣe wá sí ọlọ́wọ́ ọba ní ṣe tẹ́bá dùn tí wọ́n pọ̀ lójú níbẹ̀ ọlọ́run ní kì í ṣojú ọ̀nà tẹ̀mí ọlọ́run kì í ṣojú ọ̀nà tẹ̀mí ọlọ́run ọlọ́run ní kọ́ àwọn ènìyàn máa tó fi ṣẹ̀mí nítorí tèmi ọlọ́run ọba ojú ọ̀nà tèmi ọlọ́run àwọn tí wọ́n ní ìkìláàsù níbi tí wọ́n ń ṣe wọ́n ṣe wọ́n sùn dá níbẹ̀ ó di kan tó wọ́n tún bá wọn kèfèrí jà ẹ̀rí wọ́n tún bá wọn kèfèrí jà kéèyàn àtẹnìkan ọjọ́ wàá kò kọ́dà kọjá pé ṣeréṣeré náà lẹ́yìn ṣe náà sọ́dún ó yìí sì wọ́n lè jọ dẹ̀dá báyìí wà á ti là ń ṣe ẹ̀ ojúṣe ayé sọ̀rọ̀ tó bá ń là ẹ́ tó bá fi tó bá fi ẹ̀yẹ wọn lẹ̀ sọ pé kò yìí sì ibi tó bá fi lílẹ̀ náà ó sì kọ́ máa rú ẹ̀ àwọn eléyìí ò wá ṣe tó jà ṣeréṣeré ìjà tòótọ́ ni wọ́n wọ́ọ̀dì mú pẹ̀lú àwọn gègèrè mẹ́ka. wà á tún dé ló wọn ò fún wálé lẹ́rọ̀ wọ́n tó pa nínú wọn. àwọn kan tó kú sọ̀rọ̀ wọn tán síbẹ̀ àwọn tí ò kú wọn farapa ọlọ́ni ẹ wo gbogbo tí wọ́n ṣẹlẹ̀ sí wọn yìí o kí lè bí ọlọ́run náà wà á fi san wọn lẹ́sìn. làwọn gàgbé rẹ̀ náà ń rọ̀ gbàyè àdìyẹ ọlọ́ni mo kàn lágbára mo jà ló tẹ̀ mo sáǹkù rẹ̀ èmi ọlọ́wọ́ pàṣẹ wọn lẹ́ fún wa. làwùjá fi rànà àlùkò sáyé àdéhùn. èmi ọlọ́wọ́ ọba yín sàmójúkò níbi ẹsẹ̀ wọn kékeré rẹ̀ ní àti ńlá rẹ̀ sìnà tí wọ́n ṣe níbi wọn mọ́. àìwá tuntun tí wọ́n ṣe fún wọn nà á wọ́n ní wọn kó lórí wọn ní wọ́n padà sílẹ̀ mọ́ wọn ò tún lé wọn lẹ́rọ̀ wọn ò ní kó tí wọ́n ní wọn ò kó jáde wọ́n lé wọn kó nínú àwọn nǹkan nǹkan ẹ̀mí wọn àlùmọ́dù wọn wọ́n lé wọn kó bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ wọ́n tún sin wọn ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n tún bá wọn gbègbè níjà tòun ti bẹ́ẹ̀ wọ́n tún parí nù wọn ọlọ́run lè ọlọ́run bá bọ́ sáàpù rẹ̀ fún wọn pé màá sáàpù níbi ìwọ. làkàtìrán ojú orí wa pé àwọn tí wọ́n jagun bá dé ọlọ́run ṣàforíjì fún wọn lójú méjèèjì ẹ gbọ́ ọlọ́run ṣàforíjì fún wọn lójú méjèèjì wọ́n nípa àwọn jagun bá dé nìkan alẹ́ ni wọ́n sọ fún ẹ pé ẹ̀yin mùsùlùmí yìí ẹ̀yin tí lọ́rin làtà sí yìí àá ẹ̀yin lè ra padà ẹ̀yin lè ní wọ́n gbàgbé sìláàmù ẹ̀yin lọ́wọ́ ń lo sábàbí tó fi dórí ti àwọn gèbèrè ẹ̀fẹ̀ mi yín lẹ̀kọ́ lọ́wọ́ látòmí lọ rí fún àlùmọ́ ẹ̀ máa tàṣà òun ẹ̀mẹ́ sí tẹ́ bá fẹ́. ipò àlùmọ́ tàṣà ìtọ́báwò yẹn máa ṣe ọlọ́run ní bí yín mọ́. fàmí nà áàlù nítorí pé ẹ̀yẹ lè dàmú bá dèrè ìkànnì àwọn mùsùlùmí jọba àwọn ànábì palẹ̀ mọ́ láti lọ bá àwọn aráàlú mọ́kàdá nìkan ó wá wò pé ogun yìí ee ó ṣeéṣe kọ́bẹ̀yìn yọ káwọn kèfèrè yọ padà wá sẹ́gun ó sì ní fámìlì nínú mọ́kà ọba bíkọ́lámù ọba kọ lẹ́tà sáwọn aráàlú mọ́kà láti tó àṣírí pé àwa mùsùlùmí ń bọ̀ abá yín o àmọ́ tó mo lọ́mọ láàrin mo ní ìyàwó ẹ dákòtò ẹ bá mi lù wọ́n pa o ìtumọ̀ tó torí ẹ̀kọ́ ni ọlọ́wọ́ fún ànábì ó ti wá gbé obìnrin ọlọ́kọ́ máa tó lọ obìnrin yẹn ti dá àwọn ọ̀nà ọlọ́wọ́ fún ànábì ní o pé ẹnì kan náà mùsùlùmí ti ṣe báyìí ó nítorí fámìlì rẹ̀.

wọ́n tún gbà ẹ̀wọ̀n òní wọ́n tún ẹrù ẹ̀wọ̀n òní kẹ̀kẹ́ wọ̀ lẹ́tà ọ̀dà tó kù ìdá ìta àṣẹ kù ìdá àdúgbẹ́ni wọ́n ní tí ẹrù bá kan rí tọ́kọ̀ jìká ó kú máa ń ká àwọn náà lè tiwọn wọ́n á wá ọ̀bẹ̀ni wọn á mú jáde ibẹ̀ ṣé bó ní oṣù yẹn lọ́wọ́ rẹ̀ wọn á mú lẹ́tà yìí sọ́dọ̀ àwọn ọmọ wọn á kà wá ti kàn nínú àwọn sọ̀háàbà tí wọ́n gbà tó bá mi. a ó sì rí sábà pé tó ṣe yẹn mùnàbì kiri àyè ẹ̀kọ́ umaru wa súnmọ́ pé anẹ́nìjẹ ń bẹ lórí dànù jẹ́ ń lórí dànù bá kí àbá kí ọmọ rẹ̀ kọ́dọ̀mọ orúkọ lójú ẹsẹ̀ kí àwọn rẹ̀ ó dógó anábìnrin mọ́ sí bẹ́ẹ̀ kí lọ fẹ́ sọ ìnà omi ààrùn ìbàdí nínú àwọn tó jagun bádé rẹ̀ ni àwọn tó lọ fi rà síláàbù padà ní àwọn tí wọ́n fi ẹ̀mí wọ́n lẹ̀ lójú méjèèjì á lọ fẹ́ pa mẹ́pàá tọ́lọ́lọ́ tuntun wọn lẹ̀ ọlọ́wọ́ tí wọ́n ṣe léyìí àwọn ọlọ́wọ́ bá sáàpù ẹ̀ fún wọn pé á pa sí wọn rẹ á pa sí wọn rẹ ẹ̀dẹ̀ ìtàkà rẹ fún wọn torí pé àwọn ọ̀fẹ́ náà ti tàwọn ọlọ́wọ́ bá kó làtí ní sí wọn ìwọ sọlọ́ ọ̀nà ọ̀bà òkú àwọn ọlọ́wọ́ sì ti ìwọ fira rẹ ẹ̀kọ́ ọlọ́wọ́ ọba òkú ọlọ́wọ́ ọba náà ṣe tẹ́ ọlọ́run òdòdó ọlọ́sìn wọn ni kọ́kọ́ lápárẹ́ nìkan. wàhálà ọ̀rẹ́ ọ̀rẹ́ náà oúnjẹ náà. ọlọ́run láàpù wá fún ọwọ́ ní ilé kan láwùjọ sí lánàá hó á tún mú ọwọ́ ní ilé kan dẹ́dẹ́ ní ká mú ọwọ́ ẹ̀rí láàmú àtàwọ̀kè àti nínú kẹ́lẹ̀ méjèèjì sẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan náà. ọ̀gbọ́n sọ̀rọ̀ pé tèèyàn bá fẹ́ fún ọ ní tó bá fẹ́ fún ọ ní tó bá fẹ́ fún ọ ní àrídájú nǹkan tó bá sáyẹ̀nsì nǹkan yìí sọ̀rọ̀ pé àrídájú kan tó bá tún wá jẹun lóòótẹ́ ó ní kéde ó di méjì àwọn èèyàn ní dáàbò ní ma ọlọ́run á fi nǹkan méjì tó gbogbo alẹ́ yẹn la òun ni lánàá wọn àwọn ọlọ́run ọba àfitá yín lójúkọ àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí o àwọn ọlọ́run ọba á mú ọ̀rọ̀ àdìjẹ́ nà ní kí ló débi náà wàá jẹ́ kan nù wọn báyìí kí ló tí wọn náà wàá jẹ́ kan nù wọn tó dé ìpàtọ́ ọlọ́run ò ti wá sí ọkùnrin wọn ìwọ́n ọba ìjẹ́ ẹrú àwọn ẹ̀ bẹ́ẹ̀ fún iṣẹ́ tí èèyàn máa kú ọ̀rọ̀ sí kẹwàá sọ tí o ní ìpéwú máa rú ọmọ bàjẹ́ ẹ wà lọ lọ ṣé ń bọ̀rù wa mẹ́rin ẹni tí wọ́n máa takọ̀ ọlọ́run ni ẹ́ nígbà tí òye wọ́jọ́ fi parẹ́ wọ́tọ̀ dákẹ́ mọ̀ tí tí tí di abẹ́rẹ́ ẹ́ tọ́ọ̀ mẹ́ kẹ́kẹ́ ní umaru umaru ẹ̀yìn ara sẹ́dú kọ̀ọ̀kan ti sọ àwọn tó lọ lóhùn tó ti stamp àforíjì wọn yìí àwọn ní sọ báwọn fún ọlọ́ni máa fi wọ́n wà ní jẹ́nà rẹ̀. àdìjẹ́nà wọlé tájàrí ilé ìta àti àyíká àdìjẹ́nà tó ṣe pé yóò máa sàn lábẹ́ àwọn akérèmọdò ẹlòmí ọmọ òun gbà mí pé ọlọ́run tí wọ́n sọ bí akéré máa lò akéré máa lò àwọn olùdó ọmọ sàládà àdìjà ńlá òun ní ìwọ tí ìwọ tí ìmọ̀ ti ń jẹ́ bàbá ọmọ ti dọ́là bọ́lọ́ bíbí àwò lọ ọ̀sà bọ́lọ́ bí lọ́dọ̀ àwọn àwọn olówó àwọn ọmọ sọ fún ọtọ́ tí wọ́n jẹ́ bí kọ́lé lábẹ́ omi létí omi. àìsàn ìmọ̀ ẹ̀kọ́ mi sọ ọ́ àdìyẹ kọ́dà kìrì àwọn náà jẹ́ mọ́ pàtàkì rẹ̀ wípé kí èèyàn máa gbé nínú ilé kó ní ọmọ ẹ̀sán lábẹ́ ẹ̀yàn báyìí àgbàdo kan ni àwọn olówó ni wọ́n lọ kọ́ létí omi orúkú lásán ni ilẹ̀ tẹ́lẹ̀ mi ò lè rà tí ó lè rà sí ibi tó jẹ́ inú ìlú yọ̀ra sí ti omi owó tí ó bẹ̀rẹ̀ gbogbo ní éka bíi mẹ́wàá yóò sì bẹ̀rẹ̀ plọ́ọ̀tì kan létí omi àwọn ọmọ tí wọ́n ń se owó ọtí dárúgbàgbọ̀ yẹn máa ẹ́ ọlọ́wọ́ aṣọ ní sọ wa ní olóòmù sàlàdé wọn yọmọ sàn odò odò kíkọ́ àṣà odò tí nǹkan kú sí o odò tí rún odò ọ̀sà ń rún àbíkọ̀rọ̀ táwọn olówó ń kọ́lé sílẹ̀ bí wọ́n ti ń gbatẹ́kùn náà wọn kò ń rún mọ́ra tọ́lọ́mọ̀ kò rí wà wọ́n ọgbọ́n ti lọ́nà ní ọmọ sànú rẹ̀ omi àmúsẹ̀mí wàrà àtọ̀sáwọn ọ̀rọ̀ ayé tó máa súnù oyin ìtọ́mọ́ dáadáa àtọ̀sáwọn oyin ìrèké oyin dási mí ṣùgbà mọ́ àwọn tí ó máa mú yín jẹ́díjẹ́dí bákan náà ọtí ọtí àmúṣẹ̀mí àtọ̀sọ́ sí ayé tí ó sọ tí ó sọ ọlọ́àbí di yóò sọ di di wèrè ẹ̀rí ọmọlúwàbí yóò sọ di kiri yóò sọ di wèrè yọ sọ dẹni àbá àtẹni táwọn méjì ọmọ mi ṣe lẹ́gbẹ́ àbá sàmú. ọtí ayé nù eléyìí ìṣòwò ọtí bẹ́ẹ̀ ọlọ́run abẹ́rẹ́ yóò sì máa sọ̀rọ̀ ayé tó bá wọ̀ lóògùn bẹ́ẹ̀. ó bọ́ tí ó mú ni wàhálà lọ́fẹ́ kù ni oyin lọ́fẹ́ kù ni ó bá mú ya lédè nìkan máa ń sú ẹni bí ó tún mú ya yín gbàgbé ní yín mú un eléyìí rí bẹ́ẹ̀.

ní ìbá tẹ̀sí wọn bẹ̀rù ní jáde mọ́ ọ̀dà òtò rẹ̀ ó ní jáde mọ́ ni tó bá ti fún ọtẹ bẹ̀ báyìí tó ti kéde mọ́. sáàlì ní ìlànà àgbàdà ẹni tó bá wọn mú ná ọ̀rọ̀ rẹ̀ lè jẹ́ méjì àwọn kan mú wọn wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn kan sì lè padà jáde àwọn àti ìfẹ́ tó bá ti mú ọtẹ sọ̀rọ̀ rẹ̀ báyìí. ìgbà mi ò kó bẹ́ẹ̀ mọ́ ọlọ́dún ìgbà tẹ̀lé kájẹ́ kan mọ́ ọlọ́ni tá a sì tàwa bá mi ní ìdòwò. tàwa bá mi ní ìlà. ẹ̀sán lílé ìlàtọ̀dọ̀ àwòrán. wà á lọ lọ ẹ̀ńdáwó ìdòwò. ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọba tó tó lè sọ sọ̀rọ̀ ẹ̀sán tó dáa irú àwọn ẹ̀sán wo ló dáa ẹ̀sán tó ṣe pé ikú ọ̀gọ́ láyé dáadáa ọmọ gbọ́ irú ẹ̀sán bẹ́ẹ̀ lọ́wọ́ sàn. ìtọ́jú rẹ ò rírí láyé nínú tọ́ dáa lójú rẹ ọmọ rí nígbà tó lọ́wọ́ bá sọ lọ́sàn láàrin kan. etí ọkàn nìkan ò rí láyé nínú dáadáa sọ fáwọn èèyàn ó ń dìbẹ́lọ́pù sí ojoojúmọ́ nínú èrò. oore tọ́lọ̀ ń bá wá sí tán láti fún ẹnì kọ̀ọ̀kan nínú àlìjẹ́nìmọ̀ ọlọ́run ní kò ní wúyẹ́wúyẹ́ lọ́kàn ẹnìkan olùjọ́ làbá rẹ̀ etí kan ò ní gbọ́rú oore náà rí ojú kan ò sì ní rí oore náà máa àyìn rọ́ká àwọn sẹ́mi àti àkàtọ̀ ìbáàlì mọ̀ẹ́yìn. ojú ò lè rí ní orí ti dọ́là rí lẹ́nà gbogbo tó bá wọ̀ ọ̀pọ̀ ìyàwó rẹ̀ nínú orí ayé yìí ó rí ká ní àwọn ìwé lọ. àwọn ìjọba bá dé london ìjọba dé sáwọ́dí ìyá wọn fi london sàbòjúwe ìlú àwọn kékeré yìí sáwọ́dí náà wọn náà ní dọ́là àbí sáwọ́dí ọ̀dà lùtọ́ta wà ní dubai tó bá dé kọ́tọ̀ tó bá dé kuwait ẹ̀hẹ́n ó ra àwọn kankan dá lọ́wọ́ lórí àwọn amẹ́ríkà láwọn ìrírí àwọn lọ́dọ̀ àwọn tí ọ̀dá kan mọ̀ tí ọ̀dá kan mọ̀ àwọn náà máa bínú ṣe onígbọ̀rọ̀ ìlú ìdájọ́ sínú wáyé ilẹ̀ sáwọ́dí náà dáadáa ìdúró síbẹ̀ wọn náà lọ orúkọ ọ̀yọ̀kẹ́ ní ọ̀yọ̀kẹ́ wá lé wà á ti dàgbàsá ló sọ torí ẹ etí àwọn ará sáwọ́dí ò tí wọn ò sì rún nínú ìgbàdùn rí ọlọ́pàá pèsè ẹ̀ka ìyáǹkìá òun ní jẹ́ fóònù tàwa èyí tó dàbí nílẹ̀ ẹ̀sìn ìmọ̀sẹ́yìn ọlọ́pàá pèsè ẹ̀ka ìmọ̀ ọgbà ìjọba. فلا يغرنك تقلب الذين كفروا في البلاد ọlọ́run wá dájú bá lórí sọ́yìn wà sọ́yìn láti fi dùn wọ́n ní ọbẹ̀ fún ànábì ní ọ̀sùnfẹ́ gbogbo àwọn mùsùlùmí ní ọpẹ́ máa ń wá lọ́kàn balẹ̀ ní ẹ má bàánú jẹ́ ẹ jẹ́ àsìkò tí yìí tó ní. قل لا يغرنك تقلب الذين كفروا لا يغرنك تقلب الذين كفروا في البلاد الله ما يوقف جبو لا يغرنك جرا ìtumọ̀ rẹ̀ ní wípé ní kí nǹkan máa sàn yẹn jẹ́ mọ́jì okó náà jẹ bọ́ mọ́jì ọmọ kàn ọ́ jẹ mọ́jì ọmọ mi lá ọ lójú takọ́lùlọ́gbọ̀ lẹ́rí nàkàfà òwò fèrèfèrè nílọ bíbọ̀ táwọn tí wọ́n ṣe kékeré sọ́rọ̀ wọn ọba tí wọ́n ń yí lọ tí wọ́n ń yí bọ̀ nínú ìlú nínú ìbàdàn. yíyí ọlọ yíyí bọ̀ táwọn kékeré ń yí lọ tí wọ́n ń yí bọ̀ nínú ìbàdàn mọ́jọ́ kó nàjọba rẹ̀ ànábì àtúgbọ́ ẹ̀rọ sórí. àwọn èèyàn wọn lọ́jà àwọn èèyàn ni kọ́lé tó dáa mọ́tò tó dáa àwọn làlàáfíà jẹ́ tiwọn asọ́jà àwọn ni wọ́n ń bọ̀ wọ́ èyí tó bá tẹ̀sẹ̀ jáde fún aṣọ ara wọn lẹ́tọ̀ọ́ kọ́ ni. làárẹ̀ àbúrò nàdàdà bá lóko ládé nàdà bá lóko ìlera. ọlọ́run wọ ọmọ ẹ̀yà mi tọ́ ọbẹ̀ tẹ̀lé tọ́lọ́run tọ́ ọbẹ̀ tó súnmọ́ àtẹ́gbẹ́wà muhammad mọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń ráyé ṣe báyìí. báyìí ah òun náà ti fọwọ́ tó ṣùgbọ́n ṣé torí súnà tó mìíràn wá sí torí pé ọmọ òwú bá mi kálẹ̀ mi náà o máa mi bá ti mú èké ọlọ́run ní mọ́jọ kó tàjẹ́ bá yín ẹ mọ́jọ kó tàjẹ́ bá yín bí ẹ ṣe ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń gbádùn yẹn tẹ́lẹ̀ bí àwọn ni wọ́n rí business tó dáa jù ṣe àwọn ni wọ́n ń bọ́ sínú gbádùn ẹ mọ́jọ ṣe nǹkan kan fún yín tí wọ́n ní àwọn ni wọ́n jẹ olórí ẹwọ ẹwà kiri àwọn náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn christian àwọn ni wọ́n bẹ́ẹ̀ àwọn mùsùlùmí àti ẹ̀rí kó sọ dáàdì mú ọlọ́run ní ẹ̀mọ́jì ó kó sọ̀jẹ̀ bá yín. láyà ló rà ní kàtàkà ìlú lẹ́rí ní kàtàkà òfin ìlà. ẹjọ́ máa wá rẹ̀ báyìí kó sáà náà wà ní ṣe òṣèlú yóò jẹ́ wa fún tabalá òṣèlú á jẹ ìyá tabalá òṣèlú wọ́n bẹ̀rẹ̀ wọn gbà kó o síbẹ̀ olówó òpin dáa wọ́n ní kó o síbẹ̀ olówó òpin dáa tọba tọba bẹ kó pin ìdá ó wà nbẹ ní ìdá náà lọ́wọ́ àmì ẹ̀ka lọ́dọ̀ ṣèlú jáde èyí náà wọ àwọn ọmọ wọn àfa àwọn ọmọ wọn pé tọba dédé dọ́kítọ̀sì lónìí àwọn kírísẹ̀nì lọ́pọ̀ níbẹ̀ kírísẹ̀nì náà pọ̀ bẹ́ẹ̀ tọba dédé ilé àwọn wọn pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ mọ́jì ó kó tẹ̀jẹ̀ báyìí ọlọ́run bá anábì sọ̀rọ̀ pé ó lè máa rí wọn náà gbádùn ó lè máa rí wọn náà sọ kọjá kankan wọ́n tó ti súnmọ̀ mú ọlọ́run bàdá lọ́wọ́ dáadáa pàtàkì ní ni jẹ́ lónìí olùmọ̀ wọn kọ́ káàkiri àdúgbò àsìkò ń bọ̀ wá àsìkò ń bọ̀ wọ́n lè máa wọ́n lò àwọn lè máa níyàwó mẹ́rin wọn ní mẹ́fà kí ọmọ rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ọ̀kan lọ́dún pàtó pàtó fẹ́ ọ̀kan kó lóòótọ́ ẹ̀dá ló kọ́ tó rí bẹ́ẹ̀. nígbà òkú bíi fifty years ọwọ́ ẹ̀sẹ̀ níyàwó rẹ̀ sẹ́gbẹ́ ọlọ́ọ̀ni lọ́dọ̀ tiẹ̀ ọlọ́ọ̀ni mọ̀jọ́ kó tẹ̀lé wọ àwọn ọmọ tí wọ́n sì fẹ́ àwọn ìjọ wọ́n fẹ́yàwó tán ò fún rọ́wọ́ bọ̀ ọgbọ́n yàwó tán lè kéde wọn ò rówó ọmọ tó bímọ wọn fún lórí gàrí mu ọlọ́run tí máa ti máa tú rẹ̀ máa ṣẹlẹ̀ sí ọ mọ́wọ́n á wò bí àwọn ilé ìyá á àwọn apá owó tí wọ́n ń fún wọn jẹ ìyá rí tó dáa jẹ bàbá rí tó dáa jẹ ẹwọ ọmọ náà ẹwọ tí wọ́n ń jẹ kí ni wọ́n fún àwọn èkejì náà gódìmọ̀ ẹ́ sẹ́lá àbí àà èyí wọ́n fún ọmọ tí ló mi gàrí mú ọ̀tẹ́ ìrókó ẹ̀kọ́ gbóná àbá tó wà kó sẹ́ òtòróra òróra fádà mẹ́gì sí tọ́lọ̀ bá se gbogbo tí ní gbà mí pé ó àwọn bídíà yìí ló gbà mí àwọn bídíà yìí lè mí wọ́n náà wọ́n kàkà ọmọ pásítọ̀jà mi gbogbo ẹsẹ̀ ń pariwo tẹ̀lé tí wọ́n ń hèrè ẹ́ òbí ṣe ń gbádùn jagaba ẹ́ ẹ̀wù tó ṣe ń gbádùn táwọn èèyàn kàn bá tí wọ́n ń ró tẹ̀lé tó ń náà wọ́n fi sọ́kùnrin fi sọ́sì tí ń gbádùn bí ẹ̀rọ anú ṣúgà ẹnu tí o kó sọ̀jọba yín à ń lò nù ìgbà díẹ̀ náà ni ó fi lò ó ẹnu bí mo wá wò pé àwọn ah, àná bá ṣe báyìí ẹnu mi náà torí yìí wọ́n lọ sí kíni ẹnu mi náà ọlọ́jọ́ yìí ọlọ́jọ́ yìí èyí tí tà máa wà wá mi kàn náà tó bí parí ìbàdí tí wọ́n kó sábẹ̀ yìí. ẹ ti yé pé a ah, àwọn kí ni ẹ máa rí rò wọ́n àwọn gánà wọ́n máa rí rò wọ́n. kálukú wọn á rò pé ah, àwọn kìíní ìgbàlù káwọn ọmọ ṣe ní tiwọn ìbá jọ kéwù yìí náà ni ìbá jọ bẹ́ẹ̀ àjọ kéwù yìí náà ni ẹjọ eh, kéwù náà ni èyí eh, amẹ́mẹ́jọ kó tẹ̀jẹ̀ bá rí àjọ kàwé ẹlòmíràn máa ń wọ ẹ̀ àjọ kàwé yìí náà ni wọ́n á pè mí ní sẹ́kùn ní ìsì òun àtàrí lọ pàrọ̀ rẹ̀ yọ bá ń bọ̀ dànù kí ọmọ wa jẹ wá ni ẹ lọ́rùú rí bẹ́ẹ̀ ní ẹ̀sìn ní bá ń bọ̀ ilé àná ṣe súnmọ́lẹ̀ wa kàwé tó lò tó ń bọ̀ wá gbá mi wà fún mọ́tò ìwà ní ìgbà kẹ́kẹ́ ní máa ń lé àdéhùn ẹ ìgbé máa dán pẹ̀lú ẹ ẹ mẹ́jọ kó tó lè bá a yìí ọlọ́run sọ wá síbà fún mi sọ wá fún ẹ̀yìn náà tẹ́bá gbé ní ìsìnkú tọ́lọ́wọ́ ti ṣe fún yín látà fún ẹ̀tẹ̀lẹ̀ tọ́lọ́wọ́ tẹ̀lẹ̀ tàbí ẹ má jẹ́ kí ní òkú làgbà ẹ fọ àwọn tí ń gbádùn lẹ̀ nítorí ìranù ẹkùn wọn lè ọwọ́ sọ fún akékeré mọ́ta olùkọ́lé. mọ́ta olùkọ́lé. ọlọ́run ní gbádùn díẹ̀ báyìí náà ìgbádùn tí wọ́n gbádùn yẹn ìgbádùn yẹn nínú àbàbà ìgbádùn tí ó tó péjọ ìgbádùn tó ń lásìkò yìí ìgbádùn tí ó lè pẹ́ lọ títí yìí ìgbádùn tí ò ní sẹ́kù yìí àwọn àwọn àpọ̀ òfin fún ọgbọ́n ọgbọ́n ọdún bẹ́ẹ̀ ni àbẹ̀wò tó bá fẹ́ di ọgọ́rùn ọdún ló ń ṣe èdè ní ìlú kan àbí àwọn tí bẹ́ẹ̀ di ìjọba wa ní sí tí wọ́n bẹ́ẹ̀ di ìjọba wa tó bá tẹ̀lé ọgọ́rùn ọdún ní sàn àti kí wọ́n àlékò wọn kò bẹ̀ kó tẹ̀lé tó bẹ́ẹ̀ ló lórí kò wọ́n lò lọ́dọ̀ ẹ̀yin lẹ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́wọ̀n bẹ́ẹ̀ gbogbo kìràkìtà rẹ̀ àtàwọn tó kó sẹ́wọ̀n àtàwọn tó sèjà bábọ̀ àtàwọn tó pa ọgbà tó àsìkò náà àjọ wọn. sèmi wọn gba ló àbáṣàlẹ àbáṣàlẹ wọn náà kọ́ ọdún yìí sọ ti yí ìdúró sípà wà láwà pẹ́. màtá ọkọlẹ. ọlọ́run ṣe lè wò kí kébèrè ó rí jẹ láyé ó ṣe lè wò káwọn tí ọ̀gbà tọ́lọ́mọ ọgbọ́n ó jẹ láyé àṣòdì tó ní báwọn èèyàn lè sẹ́kù báwọn tàbí dáhùn náà sẹ́kù. Tọ́mọ̀má ọ̀la oúnjẹ àná ọlọ́run ní tọ́wọ́ wá bẹ́ ìgbà yìí tọ́mọ̀má ọ̀la oúnjẹ àná ọlọ́run tó bá bẹ́ ìgbà yìí ọlọ́run ní ibi tí wọ́n wà á dé síwájú yàrá náà. Tọ́ba gbàgbọ́ kan tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe yọ̀tọ̀ mi. Ẹ̀bí ẹ̀bí ìwọ́ tí wọ́n ṣe yọ̀tọ̀ nínú báyọ̀ wọ́n lò bí wọ́n ṣe fẹ́ ọlọ́ni máa wá oúnjẹ náà. lọ́wọ́ máa wá oúnjẹ náà. ọlọ́ni bá kí wọn káàbọ̀ dé sí ibi tá a darí wọn sí ibi tá àwọn ẹ̀kọ́ mú wọn sí àwọn ọmọdé àná. wà á ní ha. wọ́n tẹ́kalẹ̀ fúnra wọn nílé ìgbésí ẹ̀rí tọ́mání máa hàdà kí wọ́n tẹ́kalẹ̀ ọlọ́run sí ọ̀gbìn táwọn ọmọ ẹ̀rọ tẹ́kalẹ̀ fún wọn fún òrí ìgbésí. ọba láyé ìdáko lè pẹ́ lọ sí ìmọ̀ ẹ̀rẹ́ torí ẹ̀sẹ̀ ẹ̀sìn o olùdókòwò ọlọ́wọ́ lẹ́nu kọ́mọ́kọ́ lẹ́nu o olùdókòwò sì ní wàá gùn lẹ́nu kọ́mọ́kọ́ lẹ́nu ìtọ́ ọba máa gbèsè ní àbá ẹni tó fi rẹ́rìn èyí tó fi sọ̀rọ̀ òun tó fi mú owó o ìlú tó fi gbọ́ tó fi gbọ́ gbogbo tí ọ̀dà ètò fi wọ́n gbọ́ gbogbo ẹ̀ náà àsìkò díẹ̀ náà ló fi lò bá mi yìí o ló jẹ́ sí ọ̀dà fún ọmọ nìyẹn tí bá ti ń ṣèbàjẹ́ ọmọ kára rẹ̀ kó wọ́n ti gbé ọlọ́run béèrè ìgbàgbọ́ yìí àsìkò díẹ̀ ní tó bá wọ ọlọ́run olè mọ́tò láyé kó tó bá wọ náà wọn ọba ó lè máa bẹ láyé kí tí ó sì kú rẹ ó lè máa bẹ láyé kó má lè sọ̀rọ̀ mọ́ kí ló dé ìgbà tó wà láyé tó kọ̀ ọ́ tó fẹ́ lọ sọ dáadáa tó sọ dáadáa ọ̀rọ̀ ju mọ́ òkú tó fẹ́ ilẹ̀ wà bẹ́ẹ̀ torí pé tó bá padà yá náà ọlọ́run ní tẹ́ padà lé sí yá náà máa lè ṣí ọ̀ ẹ̀ wá lé sí ọlọ́run ní abẹ́sí àbọ̀. Al-Qawlani dari tafsir ayat Al-Quran surat Al-Imran Allah Subhanahu wa taala Yusuani penyidik dia berdoa surah Allah Muhammad di asyhadu an la ilaha illallah Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi